This my leg is paining me. Ah, paining me. Tí wọ́n ti ṣe mí lè ṣe lélẹ̀. Ṣé àbólíkì yẹn ṣì kù ṣá? Àfàbólíkì sí. Paining me. See? someone living here in Quebec. Spooning me, seriously. Ah. This is where we see Bola. wọ́n tún ṣe mí léṣe ní Quebec this end is paining me o and I cannot go to hospital kí lè ṣe mí ta mo ṣe ọlọ́run gbà mí ta mo ṣe my leg is paining me this place is paining me. kókó kíní sọmọ mi rà fún mi jọ yẹn mo tún fẹ́ polówó kíní yìí náà this is good tí mi bá ti ráyè lọ sí lọ ṣe manicure pedicure ní máa ń lò nílé tí mi bá ti ráyè kíní tọmọ mi fún mi jọ for pedicure tí mi bá ti lọ fún pedicure manicure ó ga ọ agétìn òkè àmọ́ náà hmm. wọ́n fìyà jẹ wá mi báyìí. ìyá inú ọkọ̀. monetization page mi sì wọ́n ti gbé lọ. Hmm. monetization page mi mo ní fídíò kan tó go viral kò sí monetization lórí ẹ̀ wọ́n gbé lọ àwọn èèyàn àwọn èèyàn tí bá ti wọ́n máa náwó fún mi wọ́n máa ní kí n wò náà ṣe bí Facebook mi fídíò mi kan go viral ó yẹ kí n gbó púpọ̀ bẹ́ẹ̀ <laughs> kò sí monetization lórí ẹ̀sẹ̀. mo máa san owó ilé gbogbo owó tí mo fẹ́ san owó tí wọ́n fún mi ní Facebook was one eighty youtube fún mi fún mi one thirty ṣe mọ̀ pé èlé ló jẹ́ yẹn bíi three twenty wọ́n gbé sàkáǹtì mi ẹnìkan yọ owó mẹ́wọ̀ tí wọ́n ti bá mi dá padà sí àwọn báǹkì ti bá mi dá owó yẹn padà wọ́n ṣe sọ fún mi báyìí ẹnìkan kàn yọ <laughs> wọ́n kàn yọ owó mẹ́wọ̀ ó ti dé bẹ̀rẹ̀. wọ́n ṣe mí léṣe ń bẹ̀rẹ̀ àti mo tún dé kù bẹ́ẹ̀ kí bíbẹ̀ ibẹ̀ náà ti ṣe mí léṣe mi mọ̀ mi mọ̀ kọ́ tó ṣẹ̀ṣẹ̀ yẹn mo máa ń switch all the time ni torí búùtù náà fi gbá mi ń bẹ̀ ń gbà yẹn wọ́n ò dẹ̀ mi lọ́sibítù. de mamãe assim, ìrèké. ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ hum tí mo sọ ń sìn pé fẹ́ jẹ ó yẹ kí n sọ ọ̀rọ̀ nípa àwọn tí nǹkan tó ń lọ lórí media but I don't feel like because after all mi ti ẹ̀ kúkú ní má tiẹ̀ lọ tí bá fẹ́ sọ̀rọ̀ gan máa lọ sórí YouTube so join my YouTube because mi nǹkan lè máa sọ̀rọ̀ kí n máa waste saliva mi kó má yọ owó ọ̀rọ̀ tí ò yọ owó ń sìn mi ò sọ. So. we forgive people lè ṣe so mi mi lówó tí mo fẹ́ fáwọn èèyàn ti yẹ bá pé mo lówó ń sin tèmi náà bá gba bíi ìbọn tèmi náà bá gba two thousand sí tí mo bá san owó ilé tán tí mo rí pé àbí tí mo gba three thousand tèmi náà báwọn èèyàn ṣe máa sọ pé wọ́n gba seven thousand wọ́n gba gbogbo ẹ̀ kí ní nǹkan yẹn tèmi náà ti ẹ̀ gbà ń bẹ̀ o ẹ mọ̀ pé màá rówó ṣe nǹkan tí mo fẹ́ ṣe bọ̀dù wọn mọ̀ mọ̀ ṣe péjì mi bẹ́ẹ̀ mọ̀ ṣe ṣe mi. ẹni tó bá tẹ̀ sí cover ibu yẹn wọ́n fún lówó àwa ò cover ibu àsopọ̀tì irú kankan ó fìyà jẹ wá mi ò má bẹ̀rù. self medication ni mò ń lò láti jọ yìí tí àwọn bá tiẹ̀ lọ síbi kan sí bá lọ ṣiṣẹ́ ní anyway táyà ẹni dákẹ́ kí ẹ fi sẹ́nu kí n dákẹ́ o. mo wà lórí láṣà jọ wá ṣùgbọ́n please come she's well with you. Thank you. the morning, I will rise and praise the Lord. Ah, they showed you my every sharing. It's nice, let me show you. In the morning, early in the morning, in the morning, I will rise and praise the Lord. In the morning, it's nice. Báwo ló ṣe wá wáìsì lójú bí bàbá yìí? iná yẹn ló jẹ́ kó white mi ó tó fún colored. Mm-hmm. so I'll be going to the YouTube for now mm. let me tell you if you want to be for those of you monetize monetization Nigeria you will need a lot of things to verify because it's like they try NIN half of Nigeria <coughs> ó dà pé thirty percent of Nigeria ló sì ṣe NIN yẹn yeah people are not ready to do it and without them doing it they cannot know the uh, exactly the the sensor like like Nigeria Kinigan population. Now, if you want to open Facebook, like you want to monet be monetized now, you know your data going to be taken. They're going to your tax your tax returns. I don't know, maybe they're going to give you that in Nigeria because if you want to open, depend depends on the country, sha. But here, yeah, I think they, they, they, they collect our tax returns. They collect our... Um, a lot of verification okay they're going to verify a lot of things àwọn èèyàn fẹ́ kí n sọ àwọn a lot of wọ́n máa mú àwọn a lot of people also a lot of criminals going to be <laughs> arrested <laughs> during the monetization Nigeria a lot of secret going to be open pam to the to society yeah but I don't want to say this In the morning, a lot of things is happening in Nigeria on Facebook papa afẹnusi if you have been declared wanted the police want you in their office don't hide report yourself okay when you are hiding is more dangerous for you téèyàn bá tún lọ ṣubú sìn tí ò dẹ̀ sí bó ṣe máa lọ sọ́spítù ṣé mọ̀ pé ó dangerous gan lọ́ọ́ má jà ṣubú. Okay. Minister for Aviation, Aerospace Development, Mr. Festus Kiyamu, has said the United Emirates, Arab Emirates, UAE, authorized have concluded have concluded plans to lift the travel barrier between it it and Nigeria. Ah, but every time they always give these reports that Nigeria has been the barrier has been lifted oh, for the past eight months now ṣé is it is it fake news ni àbí báwo. sorry I'm just eating local food. Mm-hmm. Mm-hmm. mm-hmm. The Central Bank of Nigeria, CBN, has revoked the license of uh, Heritage Bank PLC with immediate effect. The decisions of said was maintained at 11. Financial system and variety under the Central Bank of the Faith Financial Institute. Bank wo Heritage Bank you know. Heritage Bank which bank is that want to revoke your license Heritage Bank ìyẹn mi pé bóyá wọ́n fi Heritage Bank ẹ ṣe share me wọ́n fi ṣe business wọ́n fi ṣe fraud fún gàwọ́ àmì tó Heritage Bank people will be angry oh! a lot of people will be angry because a lot of people are eating under the fraud of Nigeria that are not you know and those people are eating under it àwọn ló ń fine o bá gbọ́ pé fine girl fine man mm, they are eating àwọn mẹ̀kúnnù nàìjíríà ah ọlọ́run ọlọ́run má ṣe wá mẹ̀kúnnù. wọ́n bá gbẹ́ pé òtún ló máa ṣẹ̀wọ́n rárẹ́ òun kọ́kọ́ ni. problem tó wà ní ọ̀dọ̀ kìnìún kí ni bọ̀dá sọ. Hmm, well. àwọn ọ̀tá mi wọ́n ń jẹun ara wọn wọ́n bára wọn bá wèrè ọlọ́run jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi olúwa jà fún mi wà jà fún mi. Mm-hmm. Mm-hmm. tó bá gbọ́ aṣọ pọ̀ ìjọba yìí ń da aṣọ bolẹ̀ o ah. ẹ gbọ́ nǹkan ẹ má bínú o mo ń wá píṣọ̀ bíi tí mi tí ì tí ok wọ́n ti fi píṣọ̀ kan síbi tí dá mi ì tí ì ríbi tí ó yẹ kí èmi náà jó mo máa gbọ́ mísìkì wo ni kìí ti jó àwọn èèyàn ń jó nàìjíríà sí i mítú àgò dáńsó pọtí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sọ̀rọ̀ àǹdí bíbá kò fẹ́ jẹ́ kéèyàn lè máa jó honestly. Hmm. I want to talk, but there's no need. Let me just relax myself and do for. Hmm, how to get how to survive now, báyìí To gbọ́ pé survivor how to survive everybody wà báyìí. Mm. títí yẹn. orin má kọ àdè ó ní bí o mọ ọmọ pójú ogun láyé o ǹbá má ti múra sílẹ̀ o láti ìgbà èwe mi nígbà má ti múra sílẹ̀ o ǹbá wá ìbọn adá àti ọ̀kọ ǹbá lọ́rẹ̀ ètò àtọ́ta ǹbá ra bọn ẹlẹ́nu mẹ́fà láti fi jàjà omi nira tìrá lọ sílẹ̀ ní gbógun máa fi bẹ̀ ṣe ibùdó ìjà o bàbá mi dákun dàbọ̀ fọ́tà wọn wá o láyé elédùn màrè ayé mi dọ̀wọ́ rẹ o. ẹ já máa lọ I have a lot of neighbors kò sí gbogbo ọ̀rọ̀ yẹn máa ń dá sí especially when you are not being honoured for saving many saving many lives. and you are not being paid for it no bad agenda no any agenda so far You shut up for your, your mouth. Mm. Mm. But mo fẹ́ bẹ̀ àwọn èèyàn kan jẹ́ kí ìjọba Èkó wọ̀kù. Wọ́n jẹ́ kó wọ̀kù ń jọ. Mm. tomato kò sí is one mo ti mọ òbí yẹn tán wọ́n máa tò jù ọ̀gbọ̀n ìjẹ burúkú tó bá jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a máa fi mílìkì sí wọ́n tí máa fi lọ fi mílìkì sí báyìí. mi ìjẹ mọ́mọ́ yẹn tán tìzú ẹ̀. Yeah, breaking. The President Mohamed Tinubu led the administration has established the Nigeria Academy for Cultural Students, NACUS. NACOS specialized institute focused on training individuals in the innovation explorer and development of Nigeria culture heritage and ah mo ah oh god kí ló yẹ kí n wọ̀ lónìí aṣọ òkè àbá nkàrà ṣé mo ti lè lá gánà mo ní o oh god òkè mo ní kinní náà mo láṣọ òkè náà kọ́ṣọ́ a máa lọ ra àwọn gèlè aṣọ òkè náà wọ́n ta online lówó bá ti wà máa múra kọ́ṣọ́ nàìjíríà heritage so people you need to promote your heritage right and your culture. Another breaking. President Bola Ahmed Tinubu administration is really concerned about the welfare of the local government and wants an improved administration system. President Tinubu said all 70, 774 LGL in Nigeria must be effective, must be effective and deliver divider of dividing of democracy. You know, nice. Despite inherits, inheriting over six trillion road construction debit, eh? Trillion debit? What? The FA has not abandoned any inherit road projects. Ah, that achievement. Oh, trillion, Olúwa, jẹ́ n gbàdúrà lórúkọ Jésù gbogbo àná ti gbèsè olùwàjò gbẹdà lọ láyé mi lórúkọ jésù àgbèdè tí mi báwọn èèyàn jẹ tó ń fẹ́ jẹ́ kí n jẹ́ alábàápẹ́ nínú ẹ̀ olúwa gbà mí mi ò jẹ nínú owó yìí ọlọ́run gbà mí ṣàánú fún mi yọ gbèsè kúrò láyé mi à ọlọ́run jọ má jẹ iṣẹ́ alábàápín gbèsè tí mi ò jẹ tí mi bá wọn ná ọlọ́run mi tírílíọ̀nù làwọn èèyàn jẹ má jẹ́ kí gbèsè ràn mí lórúkọ jésù àná ti gbèsè kó ayé mi sílẹ̀ fayé ọmọ mi sílẹ̀ mi ò mọ̀ bá wọn nìkan gbowó mi dẹ̀ bá wọn gbogbo àwọn tó gba tírílíọ̀nù wọn máa ń gbádùn olúwàjọ gbogbo àná ti gbèsè kí ni mi ò ṣe tán fẹ́ tì sí mi gbà mí lẹ̀ lórúkọ jésù lọ́wọ́ ogun gbèsè mo kọ gbèsè mo kọ òṣì mi bye for now.